ورحيمهما والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته أتكفون olúwa wa ajẹ́rìí ìjọ kan ṣoṣo Allah bákan náà ajẹ́rìí pé òjíṣẹ́ ńlá Muhammad ẹrú sí ní olúwa òjíṣẹ́ rẹ̀ ní í ṣe ní òdodo alekun kẹgẹ báwa ṣe àwọn ará ilé àwọn sàhábà àti gbogbo mùmínì òdodo títí di ọjọ́ kẹyìn lẹ́yìn náà ìtẹ̀síwájú lórí àwọn apá kan ìdájọ́ tó هذه الأيام المباركات ووصلنا في الحديث إلى بعض الأحكام المتعلقة بالأضحية إنه أرتيان بابو نقع أجه نوي وعلاقة قوي ibi tí a bá ọ̀rọ̀ yẹn dé òun náà ni tó ní ṣe pẹ̀lú ìdájọ́ ẹran iléyà a ti sọ níwọ̀nba tó ní ṣe pẹ̀lú ẹni tí ó pẹ̀ràn àwọn ọmọjẹ̀mú rẹ̀ tọ́ inṣàlá ta'ala ó ṣe ṣe kọ́rọ̀ padà wáyé nípa ẹni tí ó dùnràn ìyàtọ̀ wà láàrin ẹni tó pa ẹran àti ẹni tó dùnràn ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì kì í ṣe ìyàtọ̀ kan tí a lè pín wọn ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tí ń pa ẹran náà ní du ẹran fúnra rẹ̀ ẹni tọ́pọ̀ ẹran wọ́n jẹ́ mo tiẹ̀ lásọ yìí wọ́n jẹ́ mùsùlùmí ẹni tó bá lára ọmọlúwàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó sì ní kápá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ní tí ó pa ẹran kí làwọn májẹ̀mú tiẹ̀ ó sì ṣe kọ̀rọ̀ padà wá bẹ́ẹ̀ àtàwọn àlàyé kọ̀ọ̀kan tó jọ mọ́ bẹ́ẹ̀ inṣàlá àtàwọn ẹ̀kọ́ tó jọ mọ́ ẹni tí ó pa ẹran ẹran pípa <clears throat> ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló fẹ́ mọ̀ wípé ìpìlẹ̀ nǹkan yìí kí tiẹ̀ nípìlẹ̀ rẹ̀. ìpìlẹ̀ rẹ̀ náà ni láti fi ìrántí ìrántí àti láti fi iye súnà anabiwa ibrahim aleyhi salam khalilullah ẹni àyànfẹ́ ẹni ẹ̀ṣà nínú àwọn òjíṣẹ́ ọlọ́run nínú àwọn anabi ọlọ́run. kìsọtún nabi yìí الله ibrahim. وابنه الفداء إشالة الشلة الدولة لا تشتل إسنا نبي إبراهيم أتماري أعشو أيو قشو شو تبي نبعنا هنا إسماعيل أدوي قص علينا ربنا في القرآن قصته إشالي olúwa ó ṣàlàyé ẹ̀ fún wa nínú alukur'an pàápàá jùlọ nínú sórọ́tù asọ́fàt nínú sórọ́tù asọ́fàt kí eléyìí lè máa jẹ́ ìrántí fún àlùmọ̀ òjíṣẹ́ ńlá Muhammad nípa sùúrù àti afaradà tó lé àti kọjá pé ìfẹ́ olúwa ìfẹ́ Allah ó ju gbogbo ìfẹ́ nǹkan mi lọ lẹ́mìí yàn ó ju gbogbo ìfẹ́ nǹkan mi lọ lẹ́mìí mọ̀mìnì àti kí ó lè jẹ́ àríkọ́ṣe dáadáa fàlùmọ̀ òjíṣẹ́ Muhammad olúwa fi ṣàlàyé ọ̀rọ̀ yìí. nígbà tí ó lálà ó sì pe ọmọ rẹ̀ ó lálà bẹ́ẹ̀ sì ni àlá àwọn òjíṣẹ́ ọlọ́run wà yìí ni ó pe ọmọ rẹ̀ ọmọ àásó tóbi lógbó ó sì dàgbà kọ́dà ìyàwó rẹ̀ náà ti já kàn pàápàá jùlọ ìyá Sára ìyá wa òun ló bí Ismail ọmọ ẹyọ kan tí anabi ibrahim kọ́kọ́ ní nígbà náà ni káyọ̀ ọlọ́run ọba àbí wá yìí kó tó wá ìpè kó fi ọmọ yìí ṣèjọsìn kó dù kó dù ní kété tó lé àlàyé ó sì pe ọmọ rẹ̀ pé ya bunayya inni ara fil manami anni adbahuki fanzur madha tara. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين òkú ọmọ rẹ̀ oní tí mo ríre o kí ni wọ́n náà rí sí náà mo rí i pé wọ́n ní kí n fi ọ́ ṣèjọsìn kí n du ọ kí ló rí sí oní bàbá mi ifá àlùmọ́ àtọ̀mọ́ ní kété ní Ismail fèsì àṣẹ ọlọ́run nù ebi olá lójú àlá ni ọ̀nà tó gbà wá tọ́lọ̀ fi bá ọ sọ̀rọ̀ nù tòró dá ọmọ náà lójú pé bàbá òun Rasulun min Allah òjíṣẹ́ ni látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run sàlẹ̀ sàn ní kété ó ní if'al ma tu'mar àṣẹ olúwa yìí execute ẹ̀ satajiduni insha Allahu minas sabirin àkùsíbẹ̀ ah, mi lọ fẹ́ dú ọba mi ló ń sòrò ìfarabalẹ̀ olùwà ní falamma aklama wàtàlàhù liljabin àti bàbá àtọmọ nígbà táwọn méjèèjì tí wọn àjòpájú sẹẹlẹ wàtàlàhù liljabin ó sì ti dá dùbúlẹ̀ ó ti gbé ẹ̀gbẹ́ rẹ̀ kalẹ̀ láti fi ọ̀bẹ lé lọ́rùn. فناديناه أن يا إبراهيم ولواني أكا بيني دارات كي صار علامة دارات قد صدقت الرؤيا أستموا على شيء أرتا باوصو لاتي بي علي ولو سفاي أسي أسي فاهم مانيفستي آه ọlọ́run ọba ni adánwò lélẹ́yìí o ọba tó fàdánwò kan yẹn ó sì tún kọlifáì rẹ̀ pé inna hadha lahuwa al-bala'ul mubin à eléyìí àdánwò lánlá ni ọmọ ẹ̀yọ kan ló gbó ó sì ó béèrè béèrè náà kọlùwà tó fún un ló tún wá dá dùbúlẹ̀ yìí kọlọ́n ọba tó ní wáfàdà ìnáhù bèbèbèhìn àwìn àwa fi àgbò ẹ̀yìn tó tóbi mọ wulẹ̀ pa ó sì ń tọ́ ayé pa ọ́ láṣẹ mọ wọ́ọ́rì àmọ́ n tó dúró eléyìí ìtàn yẹn ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó dájú láti gbà yẹn ó padà wá di ìlànà fújìṣẹ́ ńlá Muhammad àtàlùmọ̀ yìí ìpè kí a máa fi ẹran àwọn bàhínà tó lànà àmì ọ̀rọ̀ ń bọ̀ ọdẹ eléyìí náà àwọn nǹkan tó ṣe wípé èèyàn lè fi paléyà apàkíyèsí sí lánàá pàápàá jùlọ abala ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ṣòro kọ́wọ́ló ń ṣáàrì àsáwọ́rọ̀ kí èèyàn sọ pé bóyá àgbo nìkan náà ni èèyàn lè fi paléyà hádà kọ́wọ́ló mardud ọ̀rọ̀ tí ò da àdánù ọ̀rọ̀ ni pẹ̀lú àwọn ẹ̀rí tó fojú hàn yìí nínú al-Qur'an ọ̀rọ̀ tó fojú hàn yìí nínú ahadith ar-rasul bákan nínú ọ̀rọ̀ àwọn ẹni rí àti ìjìmá naqlu al-ijma min jama'at min al táwọn ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ tí wọ́n ní gbogbo onímọ̀ islam lọ́pàánu pọ̀ naqala dhalika ibn abdul barr wal-qurtubi wa ibn rushd wa jama'a wípé níyàn bá fẹ́ paléyà ìran ẹran mẹ́ta náà ní àfikàpé ní mẹ́rin rànkúnmí màálù èyí táwọn tún pè lágbo àtẹwúrẹ́ àtúyòs ewúrẹ́. wọ́dọ́ẹ̀ àgbò abagunta àwọn ará mẹ́rin yìí tá a bá pín ewu a bá ṣe ìyàtọ̀ láàrin àgbò àti ewúrẹ́ èèyàn fi pa ìran léyà pẹ̀lú ẹ̀rí alukoro ẹ́n olúwa ní walikulli ummatin ja'alna mansakan kúrò ismallahi àlàmà ma razaqahum min mẹ́tìlì an'am. gbogbo ìran kọ̀ọ̀kan ìjọ kọ̀ọ̀kan nínú àwọn tó ti lọ làwọn náà ní nǹkan tá fi ń ṣe ìjọsìn fọlọ́ kọ́mọ Musa ó ní ọ̀nà tá ń gbà ṣe ìjọsìn tó ṣe ni ó dùnra ni ó dùn ni ọlọ́run bá ṣe ṣe fún gbogbo wọn nù tẹ̀yìn àlùmọ́ ànábì ni nígbà tí màtí nínú apẹ àkíyèsí lánàá gbólóhùn yìí bahimatul an'am kọ́dà qabla al-islam lọ́dọ̀ àwọn lárúbáwá tó máa ní bahimatul an'am àwọn kan tó mi ní rankumi màálù àgbò àti wúrẹ́ abaléwúrẹ́ ó ti kó abo àtakọ sínú babalágbò ó ti kó àgùntàn sínú àwọn àrùn akátá àfi du káàfi pẹ̀rẹ̀léyà ni èyí sì lè pẹ̀rẹ̀léyà pẹ̀lú nǹkan míì kíyàn ní à nígbà tó di pé kínní òun kò ń sin adìẹ òun kó mẹ́ta jọ àfi kó ní orin lẹ̀ fanabi jẹ wọ́n jẹ sin láyé ànábì ẹ̀sìn làwọn fi paléyà wọ̀nàwọ̀nà lélẹ̀ àbí yẹn ń sin ẹja òní àtàwọn kan máa ń jẹran ẹja wa náà pàǹtà ní ẹja pẹja fún ìpẹja fún iṣẹ́ ìjọsìn ìyẹn lè jẹun tó bá wù kọ́dọ̀ lè jẹyin ó lè jẹun tó bá wù àmọ́ pé èyí tí èèyàn fi ń rẹ̀ sàn wájú ọlọ́run àwọn nǹkan mẹ́rin yìí náà ni tọ́ ìgbìtà tí ń lọ òun ni ìpìlẹ̀ lórí nǹkan wọ̀nyí láti fi yé ìlànà nabiyillahi ibrahim aleyhi salam òjíṣẹ́ ńlá muhammad aleyhi salatu wa salam ọwọ́ ajé oyé wa wípé nǹkan yìí sha'iratun azima. kódà ọdún wa tó ń ṣe ọlọ́run ọba tó lò ní Madina kò sí ọdún kan tí ó pẹ́ rán kò sí ọdún kan tí náà tá kí àwọn wáyé níbi wípé lábala yìí náà ti máa ń sọ pé eléyìí lọ́lọ́lá jù eléyìí lọ́lọ́lá jù ṣé pa màálù ní àbí kó pa ràkúnmí àbí kó pa àgbò sàǹpẹ̀ ní alghanam àgbò àbẹ́wúrẹ́ èwo lọ́lọ́lá abala yìí náà ti máa rí pé gbogbo èwo lọ́lọ́lá jù èwo ló yẹ kí wàhásátán alàlmọ́sí ẹ̀ńtọ́lọ́mbà dẹ̀ lára èwo ni kó choose ẹ sì rí pé ọ̀rọ̀ àwọn olùmọ̀ kọ́dà èyí tó lé tó pọ̀ jù ni pé kò pa àkísàrò hàn láhàmà èyí tẹ̀ra rẹ̀ pọ̀ ní anna fi dhalika yakunu hazzan lil fuqara ibẹ̀ làwọn tálíkà ó ti rí àǹfààní tó pọ̀ èèyàn bá ní kápá láti parankúmi kó parankúmi ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ lọ́lọ́ ilé ìjẹ́mọ̀ ayélujára wọn nítorí pé òun lẹ́ran rẹ̀ pọ̀ nígbà tó sì jẹ́ pé maqsadu shar'i ọlọ́wọ́n bá ní fakulu minha wa at'imul ba'isal faqir nínú gbólóhùn mi fakulu wakulu minha wa at'imul qani'a wal mu'tar ọlọ́wọ́n yẹn ẹ̀jẹ̀ ń bẹ̀ ẹ̀ wá fún àwọn tálíkà. oníran méjì ní tálíkà ẹlòmíì ò béèrè kò lámùmára débẹ̀ àrètí ẹran o àrètí ẹran lágbájá ẹfun ẹran yóò béèrè ẹ bá ní ẹni pé ẹran tán o ẹran tán ti yóò kò sì ní béèrè náà mọ̀ yóò kàn kí ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àkó àṣepọ ọdún yìí Ọlọ́run jẹ àṣọpọlọpọ rẹ ẹpẹ̀lẹ́ kò pẹrẹ àmọ́ yóò kí ọwọ́ nù ẹni yìí ní bùkátà ẹ̀yin ni wàá jẹ ń bẹ nínú súnà ẹran wa ni pé àtọjú kò sí nǹkan kan kí èèyàn máa jẹ ọlàkẹ́nà rẹ sẹ́kù lóṣù kan kó tún máa sá síta kó máa yán kó lọ lóṣù méjì tí ìbá ti jẹ pé fi ń láwọn èèyàn lójú ẹni tó pẹ́ran tí ó rí àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ tó wá fún wọn ní bérété bérété ìwọ wá ń sá ẹran lóṣù kan oṣù méjì àà eléyìí wọn bá mu ṣé bó bó ẹ làwọn olùmọ́fin ní pẹ̀sí mẹ́ta ọ̀rọ̀ ń bọ̀ àbẹ̀lẹ̀ yìí náà bó là á pín ẹran léyà bó là á pín tọ́ bí ká ti lọ òun ni wípé àwọn ẹran wọ̀nyí àwọn ẹran wọ̀nyí nínú àwọn àpìlẹ̀ rẹ̀ kéèyàn jẹ kó fún ẹbí kó sì fún àwọn aláìní ó gbọ́dọ̀ wá jẹ́ pé àwọn ìkan nínú àwọn ìran ẹran yìí ni èwo ló wá lọ́lá jù bí abala yìí làwọn onímọ̀ ti mọ̀ sọ pé sẹ́ra nǹkan mi ni ṣé màálù ni àbágbò àwọn tí wọ́n fara mọ́ pé àgbò lọ́lọ́lá jù lábala yìí náà ti sọ pé torí pé èyí tó hàn tó pọ̀ jù nínú ẹran tá nàbì pa òun náà ní kí ni àgbò hadithu anas wípé òjíṣẹ́ ńlá muhammad dọ́ha bíkàbṣẹ́ni amlahaini akọrọnẹ́yìn ọ̀sálàyé ẹ̀bá ẹran tá nàbì pa odò wàmúwàmú àgbò ni ó níwò ó sì ó ṣe tó dó wámúwámú nílẹ̀ tó tóbi tó ṣe ṣe dáadáa òun rí báyìí méjì gan ló ṣe ọlọ́run ọba pa èèyàn lè pa mẹ́ta ó lè pa márùn-ún ó lè bó bá ṣe lágbára sí ó sì lè pa ẹyọkan bọ́yọ̀rọ̀ ń bọ̀ wá bíi náà nípa pé ìjẹ́ téèyàn bá ti pa tó tún kó jẹ́ pé kó tún ní àwọn ìyàwó òun náà pa kó jẹ́ pé òun náà ní ọ̀rà pé ń rẹ̀ràn fún yín kí n tó ra tàwọn ìyàwó nù lé kí n tó ra ti ìjó nídìí tó báyìí àbí tóun bá ti pa kó dà níyàn àwọn aráalé rẹ papọ̀ pé eléyìí tí mo pa yìí á ní wàá ní ahli bayti àtẹ̀mí àtàwọn aráalé mi. ṣùgbọ́n tára ilé bá ní kápá tóun náà ní sẹ́ńjì lọ́wọ́ níwọ̀nba àbí tí wọ́n sáwọ́ òun náà kópa kéèsì ọ̀tọ̀ nù ṣùgbọ́n dandan kí ìyàwó sọ pé ẹ̀yin ọmọ pẹran ẹ̀ra tiwa náà àti kínní àti kínní kínní ìbínú ilé kan náà láti ṣe láti láti yànjú ẹ̀ ṣùgbọ́n tóbìnrin bá lágbára eléyìí ń kéèsì ọ̀tọ̀ nù ó lè ṣe kínní o ó lè dá tiẹ̀ pa bí tá a ti lọ ó ṣe ṣe kọ́rọ̀ ìjọba ibi eléyìí náà òun ni wípé nípa àmọ́ ẹran owó lèèyàn lè pa òun náà ni àwọn ẹran tí a sọ yìí inshàlá ta'ala ọ̀rọ̀ padà máa tẹ̀síwájú níbi àwọn ẹ̀ka kọ̀ọ̀kan yìí náà nígbà tí àwọn ìtẹ̀síwájú pápá jùlọ ẹran wo gan lọ́wọ́ léyà ẹ̀rí inṣàlá ó yẹ kí àlàyé débi eléyìí náà níwọ̀nba kí wọ́n pè ní mùsùlùmí táwọn olómìnira ń pè ní afẹniyà bí wọ́n bá dé ọjà lónìí oríṣiríṣi kún bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò sì dá ẹran tó wọlé yá mọ́ gbogbo àwọn tá a sì ń tẹ ẹran olóòótọ́ ló kéré ẹnu ló ti wọlé ya ẹnu ló ti wọlé méjì ẹnu ló ti kọ́dún kààbọ̀ ẹnu tó ní oṣù mọ̀ wínú wọ́n oṣù mọ̀ wíyà ẹnu yìí ẹnu tó oṣù mọ̀ sọ fún ọgbà ẹnu tó ti wọlé ya ẹnu tó ti gbé wọ́n ti ń ṣe kíní ẹ̀ rí ni kọ́dọ̀ yóò tún ara ṣe yín ẹ̀ oṣù mọ̀ pé tó ń bá sọ̀rọ̀ yìí ee òun náà kàn ní èló wà ní yóò kàn close chapter ni ó ló ti wọlé ya mélòó mélòó rú ẹ̀ ma májẹ̀mú tó yẹ kó pé lára ẹran àtàwọn kata nabi sallallahu alayhi wa sallam tó sọ pé ẹ ṣọ́ra ẹ mọ́ra al-awra' al-arja' al-azila wal-marida al-bayyinu 'awruha wal-bayyinu maraduha wal-hazil tó yẹ teye ma lọ́mọ pé wal-arja' al-bayyinu dal'uha. ẹran tó ṣe pé jẹgẹjẹgẹ báyìí ni jẹgẹjẹgẹ ẹran mi wọn máa bẹ ọlọ́run ọba ní pé he ọlọ́run musa sọ ìjọ ọdún o à tó bá ti dìbò àwọn kò ewu la dùá ẹran yìí ti ẹran léyà o he ẹran yìí ṣé kò sí ṣé kankan kò sí bí lọ bí mo ẹ lọ wò dákun ṣe sùúrù di òkùjọ mélòó lẹ́nu bá ti dìbò àwọn tẹ́rù ń báyàn tí ń wà tọ́ tí ò lè ṣètò ní kọ̀wọ́léyà o. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inshallah ta'ala àkíyèsí ń bọ̀ lábẹ́ eléyìí náà. ju ibi a fi parí ẹ̀ inṣàlá ta'ala eléyìí ọmọ jẹ́ àkíyèsí li talibil ilm fún gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn pàápàá jùlọ talibul ilm kéèyàn ṣọ́ra kó sì mọ̀ wọn rẹ̀ ìyẹn láti ṣọ́ra o. èèyàn sì gbọ́dọ̀ mọ̀ wá rẹ̀ wallahi hada dín dinullah wal ilmu ilmun anillah wa an rasulillah wa an dinillah ìmọ̀ yìí ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ni ẹ̀rí ẹ̀sìn yìí ẹ̀sìn olúwa ni kì ṣe property ẹnìkan kì í ṣe mílíkù ahadin minal khalq kí n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó sì mọ̀ wọn rẹ̀ kó sì mọ̀ gbàtàjẹ́ ìgbàtàjẹ́ ìrírẹ́ ni alugoro àwọn burúkú ni èyí sì mọ̀ yọmọ ògùn sẹ́ẹ̀tì ni yọmọ ògùn báyìí nínú àwọn àáfàá yìí àrùn ewu tí bẹ́ẹ̀bẹ́ òun náà ni almujasara ìláyà àyàtí ọ̀dà ìláyà burúkú sófin ọlọ́run tí ó fi máa mú yàn sọ alqawlu ala Allahi bi ghayri ilm ìtarara wí àwọn onímọ̀ wọ́n sá ẹ̀rù bà wọ́n àyà máa ń kà wọ́n kódà kìjẹ́ kẹlẹ́mi lè sọ̀rọ̀ níbi ìmọ̀ ẹ̀sìn kódà kọ́ mà yẹtada fàáhùn ó sì máa ti sẹ́lómi pé ẹjẹ́ kẹlẹ́mi ò sọ nínú àwọn tàbíìn Ibn Abi ó ní tí ò kéré sí one twenty nínú àwọn ànsọ́ọ̀rù nìkan tó ṣe nínú àwọn muhajirin àwọn sàábé tó ń bá láyé wọ́n sì máa ti ọ̀rọ̀ ẹ̀sìn síra wọn ẹ bá bi eléyìí ẹ lọ bi àfa alágbájá ẹ lọ bi àfa alágbájá wọ́n wá ti síra wọn ó ní kéèsì kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ti síra wọn wọ́n sì sì padà sọ́dọ̀ ẹni alákọ̀ọ́kọ́ tó ń kálukú ní kọ́ lọ bi lágbájá lima kí ló sún wọn débi eléyìí ẹrú ní láti máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n bìlífù wípé kẹlòmí ọ̀sọ́ kò sọ ó dájú káwọn sọ̀rọ̀ lọ. ìmọ̀ọ́n mọ́lìkì ni tí ìbá tún ṣe kóun tún sá fún ewu pé tìlú ọmọ kí ló dé tó tó sọ pápá jùlọ tíyan bá wà nípò rẹ̀ tó ṣe kóun náà làwọn èèyàn ń wò pé ìwọ ni nọ́mbà wán ó ti sọ̀rọ̀ yàrá yìí wọ́n á ti fìyàn jẹ mufti láwùjọ tán tó sì ti gbà ó sì sọ̀rọ̀ bọ́ báyìí àbíkan ní ṣeéhù àlẹ́rúlámà àbíkan orúkọ orúkọ tó bá wù ká máa lò láwùjọ náà ọ̀rọ̀ kò kókó náà ẹ̀rí nínú àwọn wárá yóò máa consult tẹ̀bára àwọn ẹni rè wọ́n máa consult al-allamah Ibn Baz alayhi rahmatullah bàbá dáadáa yìí tí kankan bá ṣẹlẹ̀ báyìí wọ́n ti ní ìmọ̀ tí wọ́n ti mọ̀ ṣùgbọ́n wọ́n ní ẹ̀fà láyé tẹ̀jà sà wọ́n tún wá pé kílẹ̀ yín rí sí kílẹ̀ yín rí sí kílẹ̀ yín rí sí. finally gẹ́gẹ́ bí grand mufti wọ́n sọ wá ní àmọ́ tèmi rí sí ni báyìí báyìí tó má rí kọ́rọ̀ yìí fẹ́ mọ́ gbára wọn ẹ̀já tún ṣègbìyànjú síwájú kí ni gbogbo wọn ń sá torí pọ̀ nǹkan yìí ewu ńláńlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. وأن تقولوا على الله ما لا تعلمون kí o sọ nípa ẹ̀sìn ọlọ́run pẹ̀lú àyà níní tí ò nítumọ̀ ọ̀la èèyàn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí èèyàn bá ń ka tíra bóyá ń dá tíra kà tó bá rí nǹkan kan tó wá rí pé nǹkan yìí òun àìmọye irú ẹ̀ nígbà àwọn èèyàn kìíní yóò ti ó sì lè jẹ pé nǹkan kí nǹkan ní gbọ́ yé yọkàn bẹ́ẹ̀ ta ni pé à kó sá sọ nǹkan tó strange yọ bẹ́ẹ̀ ta yóò sì máa wí kí n báyìí báyìí bí yẹn báyìí nírú àdánwò o màá láyà pé mo sọ mo wí èmi ní wí ó sì lè يقرأ زيدا ويفهم عمرا ويقول آخر يطنتين كا يطنتين بوي abalayi kò sí lọ́pọ̀lọpọ̀ ẹ̀tọ́ jẹ́ tọ́líbù lẹ́yìn yóò kó lè kọjá mẹ́sẹ́jì ṣùgbọ́n tí sànú yẹn òun náà ní kórè olùkọ́ dáadáa kórè àwọn afáàrí قريطا من كان يأخذ علمه من الصحف فعلمه عند أهل العلم كالعدم نيبان قاترا بمؤمن الداتراكا كي سنمي ما ودعو نمي ما كي سيبوك قولو دعو لما يسن سيلا كان سيلا ما يكافي ليش سيلا سيلا ìfàtí mi ló ṣẹlẹ̀ sí pásánálì ìjọkan ọ̀kanú àwọn afáwa ọ̀kanú afá gbà láyé lónìí nílẹ̀ mọ́múláka ní záwùkọ̀ afá yìí wọ́n ń kọ́ wa wọ́n kọ́ wa ní àkídà nínú àwọn sífàtú láhi subhanahu wa ta'ala wọ́n wá débi hadithu yanzilu rabbuna minas sama yanzilu rabbuna kúlà lẹ́yìnlá tí mi lásánmá yìí dúníyà pípé olúwa ìmọ̀ sọ̀kalẹ̀ sí sánmà yìí ní gbogbo òru ojoojúmọ́ yóò mọ̀ wá béèrè ta ló ṣe tán tí ọ̀bẹ lọ́hùn ta ló ṣe tán tí ó ṣe gbá ta ló ṣe tí ó bẹ̀mí tí mi ọlọ́run ọgbà ti ń ṣàforíjì fún wàláhì sincerely fàkàtàrà àlàbà yìí kíní ẹ̀ka wá sí làákàyè ní ní pé àdìsí bó la ti fẹ́ yanjú ẹ̀ tó bá ṣe pé ọlọ́run ọba ń sọ̀kalẹ̀ sí sánmà ayé ní gbogbo òru lójoojúmọ́ yóò mọ̀ wá béèrè ní ọwọ́ gbẹ̀yìn òru ni o ta ló ṣe tán tí ó wà foríjìn ta ló ṣe tán tí ń wà nǹkan ta ló ṣe tán ta ní wàlí jánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ la sì mọ̀ pé àwa ń bẹ ní àárọ̀ báyìí àwọn kan bẹ lóru àwọn kan bẹ ní ọ̀sán àwọn kan bẹ ní so ó túmọ̀ sí pé àwọn kan àwọn tí ń bẹ lóru nísìn tó bá tún di one hour òru àwọn kan ó sì máa dé ètò wọn òru ó mi pé òru gbogbo àsìkò yẹn máa bọ́ sóòru tóró òru Germany ó yàtọ̀ sóòru Tanzania ó yàtọ̀ sóòru Nàìjíríà mo bá náwó ẹnì yìí dẹ́mi ọ̀kan náà afa yìí yàrá fún mi wàlẹ́dì yẹn haro lé anahu yaani yàtàrímùnì yòhìbùnì náà àmà alákùnrin ẹni tí mo mọ̀ pé kèsì pé wáyà mo ní iṣu pẹ̀lú wọn ni mo bá náwó pé mo níbèrè ìgbà ah, àdìsí bó la fẹ́ gbé ka ẹni tó òru Germany yàtọ̀ sóru Amẹ́ríkà àti Canada yàtọ̀ sí. Si, àtìlọ́lọ́wọ́n ọba ń sọ̀kalẹ̀ lóru gbogbo ayé níbo la fẹ́ jáde sí ìkàrà yìí la ilaha illallah karihtu nafsi qultu laytani ma sa'altu mo kábàámọ̀ kí mo béèrè béèrè ìjọ náà fa ghadiba minni ghadban shadida olùmọ̀ yìí bínú fatakallama bi shiddati lahja ọ̀rọ̀ yìí lé. يقول هذا قول أهل كذا هذا كذا تسأل مثل هذا يبيري كبيري وري بلورو نكاي أو ما في وري يتجاسي وتجام òun fi jam ayé ṣe rí òfin wé ṣe fa ọlọ́run kìíní kan á mi ìgbà ó kàn wá sí laka bá yanjú ẹ̀ ní bàbá yìí kàn sá lakin tahasart ó dùn mí ìrẹ́ bí ọmọ jọ́mi ènìyàn bà mí nínú jẹ́ pé ah ẹ̀dá kò kí ni mo wá béèrè tó fi á di pé bàbá ìfaraya báyìí láàrin three days ọ̀rọ̀ yẹn ń sàn ń ṣe ní ìrẹ́ bí jọ́mi ènìyàn pé ah ẹ̀dá kò gbàtà ṣe tán mo tún lọ bí àwọn ikọ̀ kọ̀ọ̀kan mo yà wá kàn lé ọmọ láti Algeria pé ah ìyá fúlàní hal ra'ayta ayban fi ma sa'alt ni a tẹsí ọmọ akẹ́kọ̀ọ́ máa ṣe sùúrù náà nǹkan kan tọ èyí ń lọ bẹ́ẹ̀ létà mo padà lọ wo ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí mo rí i pé àti ọ̀rọ̀ àwọn ahlil ahwa wa dalala àwọn ẹni àánú kan ti sọrú ẹ̀ rí tó ṣe rí i pé wọ́n fẹ́ fi bá fẹ́ fi dìbọ́ǹkì sífà ìròyìn olúwa kéèyàn wá jẹ kójú pé èmi ni mò ń dá ronú èmi ni mò ń dá tíraka pé yẹn ń dìrò pé wáyé pé mo wá fẹ́ gbé orí mi lé ìtumọ̀ yẹn pé so ó túmọ̀ sí pé kẹlẹ́ ọmọ kì wúro òru báyìí pé ọlọ́run ọba ajẹ́ pé gbogbo ọlọ́run lọ́ọ́ káàgé àtàlà fọ̀rọ̀ àlàáfíà tààlà aburú ti ń bẹ níbi kéjìpọ̀ onígbọ́n tó ń kàwé kan ṣùgbọ́n èèyàn bá ń béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ yóò ṣẹ̀ṣẹ̀ gbé e. rí ọkàn jẹ́gẹ́ bí àkíyèsí bílmọ̀ náà sábà ti lọ òun náà ní ẹran owó ló ká pa kí ni bolo ti wá àti rẹ̀